ìwọ ló yẹ láti gba gbogbo ọlá ìwọ ló yẹ láti gba gbogbo yìn mo wá gbé e fún ọ ni n ò lẹ́bọ̀ ajírú bẹ́ẹ̀ n ò lóògùn ajísà ojú rẹ nìkan nìkan ṣoṣo ni mò ń wò ní tèmi bàbá àgbà arúgbó ọjọ́ mẹ́bí ìwọ ló yẹ láti gba gbogbo ògo ìwọ ló yẹ láti gba gbogbo ọlá ìwọ ló yẹ láti gba gbogbo iyìn mo wá gbé fún ọ ni ṣáà mọ tọ́jú mi lọ n ó mọ yìn ọ́ ni mo ní ṣáà mọ n ó mọ yìn ọ́ ni kí ni mo gbé fún ọ jẹ tó o fi dirí ẹwà fọ́ọ̀kì tèmi arúgbó láíláí èmi erùpẹ̀ ẹlẹ̀ lásán lásán tó o ṣe lógo èmi erùpẹ̀ ẹlẹ̀ lásán lásán tó o wọ̀ lẹ́wù ẹwà n ó mọ yìn ọ́ ni n ó mọ gbọ́ ọ̀gá n ó mọ kí ọ́ ni lójoojúmọ́ kábíyèsí bàbá àgbàlagbà arúgbó ọjọ́ mo ní ìwọ ló yẹ láti gba gbogbo ògo ìwọ ni gbogbo ògo yẹ fún ìwọ ni gbogbo ìyìn yẹ fún ìwọ ni bàbá tèmi babaọlá náà lorúkọ rẹ̀ ń jẹ́ <laughs> bàbá tèmi tó bá lórí ohun gbogbo mo gbé ọ̀gá mo ṣe ọlọ́ba ìwọ ni gbogbo ògo yẹ fún ìwọ ni gbogbo ìyìn yẹ fún ìwọ ni gbogbo ọlá yẹ fún n ò lẹ́bọ àjírú bẹ́ẹ̀ n ò lóògùn àjísà ojú ẹnìkan báyìí náà ni mò ń wò mo gbójúlé ọ mo sì gbọ́kàn mi lé ọ mo fẹ̀yìn tì ọ́ nítorí pé digbí báyìí lodó tì mí bí akọni ẹlẹ́rù òun ló jẹ́ kí n mọ̀ bàrú búrúbúrúbúrúbúrúbú níwájú rẹ mo sì yíká ọ̀tún mo tún yíká òsì sí àwọn gba gbogbo ọpẹ́ yìí lọ́wọ́ mi mo dá sí ń láyà bó o bá ti dá sí ń láyà gbogbo ohun tó ń ṣe mí ti tán o ò sì ní dá sí mi láyà láṣẹ ọlọ́run ọba gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ lóore ní ṣàlàáfíà ni mo bá yín ọ̀dẹ́ ńkọ́ ṣé yẹn náà ń dùn <laughs> yóò mọ dùn ni láṣẹ ọlọ́run ọba kò sì ní kàn mo ń fẹ́lẹ́ náà kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television yorùbá tìyín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ̀lúwaṣọlá fúnmi aláṣàkẹ́ tí ń gọ̀gàn tí ò kọ́ mọ̀ náà ni bẹ́ẹ̀ bá pè mí níyà gbogbo ìfẹ́ mi mò ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá pè mí lédìdí ìfẹ́ èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ń pè mí bẹ́ẹ̀ náà ni mò ń da yín lù lọ́lá ọlọ́run ọba ẹ ti wá rí ibi bá ti dé sórí ètò báyìí ti mọ̀ pé mílíkì ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni mílíkì ti bẹ̀rẹ̀ sí ní ṣàn nìyẹn fàájì ti bẹ̀rẹ̀ sí ní ṣàn ọlá ti dé sójú móhùnmáwòrán yín gbogbo ohun tí ẹ̀ ń wá kiri náà gbẹ̀yàn bá ń wá bẹ́ẹ̀yàn ń wá tó sì pàdé iyì lọ́nà kó padà lọ kórè é sùn náà ni ẹ ṣe wá rí àlejò wa tí a jọ máa sọ̀rọ̀ lórí ètò lẹ́ni àwọn náà ti wà nílẹ̀ àgọ́dọ̀ àwọn eléyìí àwọn eléyìí wọ́n fine gan wọ́n fine <laughs> wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́ni ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ máa rí ojú tiwọn ọ̀rọ̀ wọ̀rọ̀ kékeré tá a máa fi gbara wa níyànjú lóore ní òun ni màá pè ní ó dáa kó o ní àfojúsùn tó dára. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ní àfojúsùn tó dára. Ṣùgbọ́n tó bá ti débi pé ká wá máa mú àfojúsùn wa wá sí ìmúṣe, wàhálà wá dé, ìjọ̀gbọ̀n á dé, ìbẹ̀rù á dé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní àfojúsùn tó dáa tó sì ti kú sọ́nà bí èéfín nítorí ìbẹ̀rù jẹ́ kí n ṣọ́ọ̀kì ẹ lóòrè ní kò sí gbogbo ẹni tó ga láyé yìí tí ò kọ́kọ́ gbé ìbẹ̀rù kúrò gbogbo wa la gbọ́dọ̀ dojú kọ ìbẹ̀rù àwọn olóyìnbó á sọ wípé you have to take the risk ìbẹ̀rù yìí ló máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ kú sọ́nà bí èéfín wípé ẹ èmi kẹ̀ <laughs> báwo ni mo ṣe fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe àwọn tó lówó ló máa ń ṣerú nǹkan yẹn àwọn tó ṣe kinní kan ló ń ṣerú nǹkan yẹn ìbẹ̀rù á sì pa àlá tó dààmú ọ lọ́kàn kí ló dé tó o ní àfojúsùn tó dáa tó o sì fẹ́ gbé ìbẹ̀rù tì sẹ́gbẹ̀ẹ́ bí mo ti sọ pé n tó dáa ni ká ní àfojúsùn tó dára bẹ́ẹ̀ dẹ̀ rí bó o bá ti ní àwọn àfojúsùn yìí ó yẹ kó o mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa là kọjá ọ̀pọ̀lọpọ̀ ní kí wúrà ó tó di ẹwà kí wúrà kó tó di wúrà ó máa la iná kọjá iná yìí làwa ọmọ òde ìwò yìí là là kọjá short cut là ń wá kò sì sí gbogbo nǹkan tó o ṣe pẹ̀lú shortcut tó máa yọrí sí bó ṣe yẹ kó o ṣe ẹ dákun ẹni tó dáa níta bá ní àfojúsùn rere ṣùgbọ́n bó o ṣe ń ní àfojúsùn rere o gbọ́dọ̀ máa tẹpá mọ́ àfojúsùn yẹn pé màá débi àfojúsùn yìí wàá sì máa lé ìbẹ̀rù sẹ́gbẹ̀ẹ́ wàá máa lé gbogbo ewu tó o bá ń bá pàdé wàá máa ní ìlọ́kàn pé n ó débi àfojúsùn mi ẹ ó sì di dandan kó o débẹ̀ tó o bá ní ọkàn tó dáa orí ètò ìjíròrò òwúrọ̀ òun náà la ṣe wà lórí Kaftan television yorùbá tìyín ẹ jẹ́ ìdí òkè lọ́hùn kí n fi ẹsẹ̀ rajó díẹ̀ kí n lọ gbé àlejò mi gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó bí mo ti sọ fún wa pé àwọn eléyìí ojú tẹ̀ máa fẹ́ràn láti rí náà ni ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí captain television yorùbá tìyín fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi mo sọ fún alẹ́ kan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ̀lúwà ṣọlá fún mi aláṣàkẹ́ tìyín gangan tí ò kọ́ mọ́ ni ṣeré àlejò mi tí wọ́n beautiful ó ga jù àwọn eléyìí ó dáa ẹ jẹ́ kí n lára sẹ́ńpẹ́m tí mo lọ́ọ́ fi jó gbé gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó wọ́n ti wọ́n wà ń kàlẹ́ bá àwọn ti wà ní digbí wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò ẹ jẹ́ ń ṣíṣọ́ lójú wọn mo ti sọ fún wa pé wọ́n beautiful ẹ máa rí ìfúnra yín ẹ ti mọ̀ pé èmi ò ní pe ààfin ní èbò fún yín <laughs> ẹ káàbọ̀ sórí ètò ìyá wa. ẹ rọra ìyá wa o ẹ kú iṣẹ́ náà. yes ma ẹ rọra ma gbogbo ilé ń kọ́. wọ́n wà wọ́n wà wọ́n ní ká máa kí yín. olúwa ṣeun olúwa ṣeun ma. ẹ yẹra létí rojú àlejò tèmi lórí ètò léni ẹ ti wá rí i pé ata tó iyọ̀ dùn àwọn pé ṣúgà tó àní iyọ̀ ọdún iyọ̀ <laughs> ọdún iyọ̀ ọjà ẹ yá ṣe kínní kan ẹ mú kalẹ̀ owó kẹmú tọmọ kẹmú ti àìkú baálé ọ̀rọ̀ kájọ wá ṣètò tèmi ẹ kẹ wá jẹgbádùn ìyàwó àdọba pẹ̀lú èmi lórí ètò lẹ́nu ìyàwó àwọn aráalé ti rí ojú yín wọ́n rí i pé ogun rege mm. wọ́n rí i pé ọwọ́ ẹ̀rín gan náà lẹ́yìn gan mú dé ẹ bá mi dárúkọ yín fún àwọn orúkọ tèmi ni ọmọọba adéfúnkẹ́ ọmọbọ́láńlé aya alábí Hmm. èmi wá láti ìpínlẹ̀ Ondo hmm. e, ìlú Ifọ̀n hmm. Ifọ̀n Òmímà lèmi ti wá ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ lèmi ti wá o. ayaba ọmọọba ọmọọba à ẹ má bínú. Adéfúnkẹ́ èmi ọmọọba ìlú Ifọ̀n lèmi tá à ń pè ní Odògìyàn àwọn ọba àkọ́kọ́ ó ga jù ọmọọba ní ìfọ́n ìfọ́n òmímà òmímà ní ẹ̀bá ọ̀wọ̀ ẹ ó ga jù ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìyá wa sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá irúfẹ́ àwọn iṣẹ́ wo gangan ni ìyá wa máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ́ máa ń ṣe pátápátá. èmi jẹ́ ìkan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní. Eh, ìlú nàìjíríà wa ń bí báyìí mm. bákan náà mo jẹ́ kan lára ọmọ ẹgbẹ́ fiban mm. ti èkó níbí báyìí ní nàìjíríà wa ń bí mo tún jẹ́ kan lára ọmọ ẹgbẹ́ apèdè mm. ti ìlú èkó ní ilẹ̀ nàìjíríà wa ń bí báyìí bákan náà mo sọ lẹ́ẹ̀kan mo ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní èmi tí àwọn eléyìnbó ń pè ní broadcaster. Mm Eh, ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ní irú àwọn iṣẹ́ mi ìwòlẹ̀ tún máa ń ṣe lẹ́yìn ah, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni èmi tún jẹ́ ọ̀kan lára àwọn alága Ogun State tí olórí tí gómìnà wa jẹ́ màmá wa níyèkáyé wa màmá sóríyàn ọlá kò dé bàjẹ́ fún yín. àmín Ọlọ́run. sẹ́mi jẹ́ kan lára wọn tí mo dẹ̀ jẹ́ vice person hmm. ọ̀kan lára àwọn zone apẹ́kàn Ogun State ti zone tèmi jẹ́ Ayétòrò ibùdó zone tí mo hmm. jẹ́ chairperson wọn tí ìyá wa Olúfúnmiláyọ̀ aya Ikúdẹ̀yìnbó jẹ́ chairperson tèmi jẹ́ jẹ́ vice chairperson wọn. Eh. bákan náà èmi a tún máa ṣe àwọn nǹkan bíi àkàrà òyìnbó ẹ mọ̀ pé patí onípatí patí onípatí mhm. <laughs> òun nìkan ṣoṣo náà ló kọ̀ǹsáàní tàwa kábà yín gbé patí yín la gbogbo àwọn ayẹyẹ yín mm. ní àwọn event center kábà yín ṣe àwọn ṣinṣin mhm. àkàrà òyìnbó mm. àwọn télèbó pè ní small shops mm. lóríṣiríṣi kádẹ́bà yín ṣe gbogbo decoration àwọn event center yín hmm. àwọn iṣẹ́ tá à ń ṣe nìyẹn. lóríṣiríṣi amúlùdùn lórúkọ wa. <laughs> amódedùn. bẹ́ẹ̀ni. amú àríyádùn. bẹ́ẹ̀ni. <laughs> ìyàwó ajá ṣe bá nígbà mo sọ pé ọ̀tá tó iyọ̀ ọ̀dùn lẹ́ẹ̀kan ẹ pè ọlá ọ̀kan jam mi ẹ ti rí pé mi ò jam báyìí wọ́n pé ẹlẹ́yà tó ṣí sandini awo ti rí awo náà nìyẹn <laughs> <laughs> Láàtúnjí Sunday Awóràwọ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n wọ́n jẹ́ amódedùn wọ́n ń ṣe event planner event decoration àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyá wa náà lájọ máa sọ̀rọ̀ lórí ètò ìjíròrò òwúrọ̀ lóore ni ìyá wa ẹ jẹ́ a bẹ̀rẹ̀ láti ibi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́dọ̀ yín tẹ́ ti wà nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó ti tó bí ọdún mélòó. ah ó ti tó ọjọ́ méjì sí mẹ́ta. Hmm tá a bá ní ká wò ó hmm. ó ti di ọdún mẹ́rìnlá báyìí tí mo ti wà nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tí mo ti ń ṣe bẹ́ẹ̀ ni fourteen wow. years wow. tí ọlọ́run dẹ̀ bá mi fi àlùbáríkà sí i. Hmm. olúwa ṣeun hmm. ọdún mẹ́rìnlá fourteen years ní ìdí iṣẹ́ kágbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ ṣe bára yín ní ìdíṣẹ́ yìí. àtiṣe alága àdúró yìí. àti ẹ̀ṣin lọ sí ìdíṣẹ́ alága àdúró ìjókòó ara máa mú ní ìkọ̀ọ̀kan èjèèjì. ní ìpìlẹ̀ iṣẹ́ tá à ń wí yìí hmm. nínú ayé tèmi hmm. àti kékeré ló ti bẹ̀rẹ̀. iṣẹ́ hmm, àwọ̀. tí n bá ní kí n wò sẹ́yìn nígbà tí mo kọ́kọ́ jáde ilé ìwé yunifásitì eh, hmm. ní mo wà ní mo wá lọ sí àkúrẹ́ láti lọ ṣọlúdé pẹ̀lú àǹtí mi hmm. kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn àmì ọlọ́run torí wọn ti jáde láyé wọn ti dolóògbé lẹ́ni. so àwọn ló wá fi mí sí ministry of information and culture hmm. lélẹ́yìí tí èmi kalẹ̀ sí adégbèmílé cultural center lákùrẹ́ tí mo jẹ́ ọ̀kan lára àwọn tó máa ń jáde lọ́jọ́ fún àwọn gọ́fúnà àwọn kọmíṣánná tá a máa wẹ́kọ̀mù wọn tá a máa lọ káàkiri láti lọ ṣe àríyá fún àwọn olórí ìlú hmm. ní ayé ìgbà yẹn ṣùgbọ́n nígbà tó yá tí mo ṣègbéyàwó ọkọ mi ní kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ mọ àwọn ọkùnrin náà <laughs> <laughs> ara ẹ bẹ̀rẹ̀ sí ní gbóná. àbí èyí tẹ̀ lọ dọ gọ́vnà lọ dọ pírẹ́sídẹ́ǹtì. ó wá dá mi lókòwò pé òun ò fẹ́ kí àwọn ọkùnrin míì kan máa rí ojú mi níta hmm. so bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe okòwò yìí nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ pípẹ́ àwọn tá a bá jókòwò pọ̀ yẹn kọ́mpìnì hmm. eh, yẹn wọ́n fold up wọ́n kó gbá wọlé hmm. so mo wá wò pé ah, ah, iṣẹ́ kú iṣẹ́ dẹ̀ tún kù bẹ́ẹ̀ ni iṣẹ́ ò tán torí mo rántí pé mo kàwé bẹ́ẹ̀ ni mo dẹ̀ yá rọra gbé bọ́dì mi hmm. mo padà sẹ́nu iṣẹ́ òwúrọ̀ mi bàbá tán rẹ̀ ń gbóná ń gbà yẹn gan-an ti wá di pé àjọ nídìí owó ni <laughs> torí àwọn ọmọ wa wọ́n wà ní yunifásitì láyé ìgbà yẹn hmm. tí gbogbo ẹ̀ fi rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ àṣẹ ẹ ó gbògo hmm. mo fi padà sẹ́nu iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí láti ìgbà náà mo ti ń kí ọlọ́run kú iṣẹ́ nínú ayé mi. Hmm. lọ́wọ́ àṣẹ o nígbà tẹ̀yìn fẹ́ wá darapọ̀ mọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn wo lẹ bá darapọ̀ tẹ̀yìn náà fi wá bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ ṣé àdúpẹ́. yes ma. nígbà tí mo máa darapọ̀ mọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bí mo ṣe rí ibi darapọ̀ rèé hmm. ó ní ilé ìjọsìn kan eléyìí máa tún èèyàn wa lọ́gbọ́n o yes ma wọ́n máa ń fà mí hmm. pé kí n wá ṣe ìyá ìwé àwọn hmm. kìíní kan mo wá máa ń dá wọn lóhùn pé à olówó ló ń ṣe ìyá ìwé kí ni mo fẹ́ fi ṣèyí wọ́n ṣàníyàn àní kí n ṣáà jókòó sórí àga mi wá fèsì kan gbà yẹn pé ẹ gbàdúrà o tówó bá yọ o máa ṣe everything tí ìyá ìwé máa ṣe níwájú ọlọ́run àti èèyàn mi ò mọ bó ṣe jẹ́ owó yìí kàn wọlé ni hmm. ó lẹ́nìkan tó ti jẹ mí lówó three hundred and something thousand <laughs> bó ṣe san nìyẹn hmm. tó tún bẹ̀ mí hmm. ah, inú mi bá dùn mo yá yọ fifty thousand mo ra gbogbo nǹkan tí wọ́n fẹ́ fún wọn mo ṣèyá ìwé lọ́jọ́ yẹn ni ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́ àwọn ló wá ṣe MC. Wow chief adéfẹ́mi adémọlájù tí gbogbo ayé mọ̀ sí ninth man hmm. àwọn àwọn ọ̀gá mi bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n wá ṣe mc níjọ́ yẹn mo wá sọ fún olùṣọ́ yẹn pé ṣé àwọn mọ̀ wọ́n dáadáa wọ́n ní àwọn mọ̀ mo ní kán bá mi sọ fún wọn pé mo fẹ́ máa ṣe ìyá ìwé fẹ́ kọ́ṣẹ́ o <laughs> iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tó ọ̀gá mi kọ́kọ́ rí mi ọ̀gá mi ní à àwọn ò lè gbà mí o <laughs> pé àwọn eléyìí kìdí kan mo ní kò rí bẹ́ẹ̀ sà èmi mo iṣẹ́ yìí wù mí mo ní passion fún mo hmm. dẹ̀ fẹ́ kọ pẹ̀lú agbára ọlọ́run wọ́n dẹ̀ wọ́n gbà mí wọ́n fi mí han àwọn àgbààgbà wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé àwọn nìkan kọ́ làwọn máa kọ́ mi níṣẹ́ yìí hmm. lára àwọn tí wọ́n fi mí fà mí lé lọ́wọ́ ni bàbá ìta òkò níyì onífádé lára wọn náà ni bàbá mi àbúrò àwọn kan ẹ̀gbọ́n àwọn ẹlòmíì Ṣọlágbadé Lawal ọmọ amúbíẹyá àwọn gbogbo tó kọ́ mi níṣẹ́ nìyẹn ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ gbà mí síṣẹ́ ni Chief Adéfẹ́mi Adémọlájò tí gbogbo ayé mọ̀ sí nice man. bá mi nice man ẹ ṣe gan ni tẹ́ ẹ bá wa ẹ tẹ́ ẹ bá wa ṣe ìyá wa jìnnà <laughs> ẹ kò ṣe ìyá wa ẹ kò ṣe ẹ ẹ àsáré sọ̀rọ̀ nípa iṣẹ́ alága díẹ̀ ṣé iṣẹ́ alága lẹ ti kọ́kọ́ ń ṣe kẹ́ tó ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ àbí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ ti kọ́kọ́ ń ṣe kẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ alága. bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ iṣẹ́ alága yìí mo ti ń ṣe é láti bíi ọdún mọ́kànlélógún báyìí. ah twenty one years. bẹ́ẹ̀ ni ọdún mọ́kànlélógún mo ti máa ń ṣe é mo ti hmm. máa ń ṣe é tipẹ́tipẹ́ even tí n bá ní pé kí n wò ó àti hmm. máa ń láti secondary school. Hmm. ni mo ti máa ń tẹ̀lé ìyá wa kan tá a máa ń pè ní àǹtí Yínká hmm. tí wọ́n kàn máa mú wa dání iṣẹ́ alága ò tí ì kò tí wọ́n wọ́n wọ́n kò tí ìyá yẹ̀yẹ́ báyìí no wọ́n wọ́n tí ì túnṣe báyìí ah, nígbà yẹn tó yẹ pé ìgbà yẹn wá kàn wí scarf wọ́n lọ ṣe alága nìyẹn hmm. alága gan òjò alága but aṣáà ń tẹ̀lé wọn a bá wọn gbé abọ́ a máa tẹ̀lé wọn láti wẹ̀ ṣùgbọ́n àwo èmi ò mọ mi ò mọ tó jẹ́ but àwa ṣáà nígbà pé ká tẹ̀lé wọn káàntì ká náà kan kan fún wa ní sísì sísì ni wọ́n máa ń fún wa kan pín nǹkan bàbá eh, ti dé ẹ eh, wọ́n á fún wa ní sísì àbádẹ́ kó súwìtì wọ́n lè fún wọn pákẹ́ẹ̀tì súwìtì ẹrù ìyàwó máa ń pọ̀ gan nígbà yẹn kò dàbí ìsìn tí gbogbo ẹ̀ ti wá di hmm. kìnìún ẹlòmíì lè kóṣù one hundred and twenty wá hmm. láyé ìgbà wọ́n lè kóṣù mẹ́fà fún wa. Hmm. tí wọ́n gbèsù kọ̀ọ̀kan fún àwa ọmọ méjì tá a tẹ̀lé wọn nígbà yẹn tó à máa bá wọn gbé ni àwo èmi ò ká ńgbà yẹn hmm. a kàn máa ń wò pé káṣá ah, káṣá ṣeré jáde ó ti tán ṣùgbọ́n ńgbà tí mo dàgbà hmm. tí mo wá rí àwọn tó ń ṣe tó jẹ́ pé wọ́n ti tú iṣẹ́ yẹn ṣe wọ́n ti wọ́n ti báwo ni kí n ṣe sọ. wọ́n ti tún ṣe náà ẹ wọ́n ti tún ṣe bẹ́ẹ̀ ni o ló wá ń wù mí mo dẹ̀ ní àìdíà ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá pàdé ìyá wa kan wọ́n wà lamẹ́ríkà nsìn àwọn lọ́gá mi mrs oni hmm. àwọn ni wọ́n túbọ̀ wá kọ́ mi ní iṣẹ́ alága yìí dáadáa tí mo fi wá mọ̀ ọ́ hmm. ṣùgbọ́n àlò ọdún kan pé tí ọmọ wọn fi bímọ wọ́n kẹ̀dẹ̀ ní oṣù mẹ́ta péré làwọn máa lò táwọn hmm. máa fi padà wá. Hmm ṣùgbọ́n sí ìyàlẹ́nu hmm. ọ̀gá mi ti lo ogún ọdún báyìí <laughs> oh, nílùú Amẹ́ríkà o. <laughs> ọ̀gá mi ti lo ogún ọdún báyìí nílùú Amẹ́ríkà. oṣù mẹ́ta ò tí pé. bẹ́ẹ̀ ni <laughs> oṣù mẹ́ta máa ṣẹ̀ṣẹ̀ pé ni olúwa ṣeun olúwa ṣeun irú ayọ̀ la máa máa gbọ́ síra wa àmì à ń gbúrò wọn náà láṣẹ ọlọ́run ọba ìyàwó ẹ̀jẹ̀ ń ṣe báyìí ọ̀rọ̀ pọ̀ tá a jọ máa sọ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ sinmi díẹ̀ ká dé ilé agbára orin wo lẹ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ ká lọ wò lé ká fi ìfẹ́ sẹ̀ra jó. Ah, orin sàn ní adé ni hmm. kí ló ṣe mí sẹ́mi ò ní ṣọpẹ́ kí ló ṣe mí sẹ́mi ò ní ṣọpẹ́ mo kàn lẹ́kùn ayọ̀ bàbá ṣí fún mi mo kàn lẹ́kùn ayọ̀ bàbá ṣí fún mi ilẹ̀kùn èṣù ó gbọ̀ngbọ̀n màá jó ní màá ṣọpẹ́. ó dà bẹ́ẹ̀ ìyá wa ní ká lọ wo eh, King Sunny Adé eh, kí ló ṣe mí tèmi ò ní ṣọpẹ́ ká fi fi ẹsẹ̀ ra jónlé tá a bá padà dé ká wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ èmi àti ìyá wa ṣìjọ wà lórí ètò ẹ kú kàlẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín wọ́n wáyé tèmi lẹ́ tẹ̀ wá lọ́dẹ̀ ẹ̀ inú mi dùn pé ẹ̀ ń kó ìyàwó àjẹ rush rush rush rush bọ́ ṣe rárá ń tó fún wa lónìí wẹ́rẹ́wẹ́rẹ́ lónìí mẹ́lọmẹ́lọ <laughs> èmi gan kó wọn jẹ èmi tájọ wo èmi àti wọn tájọ wà bí ṣe ni mo ṣáà ń wojú wọn pa ọ̀gá o ọ̀gá o àá bíútì yìí pọ̀ o ìyàwó ẹ̀ kalẹ̀ lórí ètò mà. ẹ ṣe olóòtú. ẹ rọra mà. ẹ à ń sọ̀rọ̀ lọ kó tó di pé a sí ilé agbára àwọn ìrìn àjò iṣẹ́ ọwọ́ yín iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ alága ibi tó ti bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ ń sáré yà sí bíbí yìí ní ìdí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kí ni àwọn kan tẹ̀ ti bá pàdé náà bóyá bí àdójúkọ. ah mélòó la fẹ́ kà nínú eyín hmm. adépèlé. eyín tó ń di pèlé. mo rántí nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀gá mi ṣe fadéfẹ́mi adémọlájú hmm. iṣẹ́ field ni wọ́n kọ́kọ́ fi kọ́ mi níṣẹ́ hmm. bíi kí wọ́n máa ṣe carnival hmm. ìdojúkọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ dojúkọ rèé o hmm, nígbà tó pẹ́ tí mo ti ń tẹ̀lé ọ̀gá mi ló bá jíjọ́ ìlọ́gá mi bá ní tò ọmọọba Adéfúnkẹ́ ó sọ̀rọ̀ lónìí o ah, àyà mi kọ́kọ́ lù kìkì kì mo ní eh, láàrin àwọn ẹgbẹ́ ẹgbẹ̀rún èrò yìí ah, mo bá sọ fọ́gá mi mo bá ní ah, kí ni kí n sọ náà láti bí ọdún kan Hmm. tó ti ń tẹ̀lé mi ò mọ tó dáa tí má ti gbé microphone fún ẹ ṣépè fún gbogbo wọn <laughs> tó bá ti ṣépè fún wọn wàá rí pé inú wọn á dùn ayọ̀ wọn á kún ṣépè fún gbogbo wọn bí mo ṣe ti débẹ̀ gbogbo ntọ́gà mi ń wí mo bá ya ń fetí sí i mo rí i pé wọ́n ṣàdúrà fún àwọn èèyàn wọ́n ṣe gbá wọ́n ṣàdúrà wọ́n dẹ́rìn pa wọ́n lọ́jọ́ tá à ń wí náà carnival kan la wà hmm. ní ìyànà pàjọ́ àníjọ́ náà lọ́hùn carnival ìyànà pàjá ni so wọ́n wá gbé microphone fún mi pé ah wọ́n kàn pè mí ni mo bá gòkè stage yẹn àyà mi lù kìkìkì wọ́n ṣe gbé microphone fún mi báyìí ah ah ìjọ yẹn ni mo mọ̀ pé inspiration tó wà nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run ló ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kì í ṣẹ̀dá èèyàn kan rárá ọlọ́run ló ló dáa tó fi fún wa bí mo ṣe gba microphone ah wákàtí ìṣẹ́jú márùn-ún ni wọ́n fún mi hmm. mo máa ń lọ lo ogún ìṣẹ́jú àfìgbà tí ọ̀gá mi wá gba microphone lọ́wọ́ mi pé ó lè olólè nbọ ní òmọ tó sọ <laughs> ló fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ tó ń bí báyìí ìjọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ inú mi dùn púpọ̀ ìyẹn jẹ́ lára àwọn experience tí mo kọ́kọ́ ní tó hmm. dùn mọ́ mi nínú experience ẹlẹ́ẹ̀kejì tó bà mí lọ́kàn jẹ́ ni wípé tó bà mí lọ́kàn jẹ́ gidigidi tó fún mi ní tó kọ́kọ́ fún mi ní setback nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni pé nígbà tí mo fẹ́ wọ iṣẹ́ orí rédíò hmm. lẹ́yìn àìmọye ọdún hmm. tó mú mi láti wá wọṣẹ́ rédíò ọ̀gá mi wá fà mí lé ọmọbìnrin kan lọ́wọ́ mo forúkọ bò ó láṣìírí ó dà bẹ́ẹ̀ wọ́n wá ní ká torí pé ọ̀gá mi iṣẹ́ alẹ́ làwọn ń ṣe lórí rédíò ọkọ mi ò dé lè gbà láti wà ó lè gbà kí n máa tẹ̀lé wọn lọ ṣe iṣẹ́ alẹ́ àwọn gan láwọn ò lè gbà hmm. pé torí pé ọ̀tọ̀ ni nǹkan táwọn èèyàn mọ̀ ọ́ wí hmm. so mo dẹ̀ adẹjọ́ agree wọ́n wá ní àwọn ní ọmọ kan wọ́n dẹ̀ pé níbi tá a wà àtẹ̀mí àti dádì wa ó dẹ̀ dá wa lóhùn pé hmm. ká wá rí òun níjọ́ kejì pé a lè jọ máa rìn lójúmọmọ ọ̀gá mi a lọ sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gá mi mú wa a lọ sọ́dọ̀ ẹ̀ inú ẹ̀ dùn hmm. ó wẹ́kọ̀ mi tìdùnnú tìdùnnú ṣùgbọ́n nígbà tí a jọ máa rìn ní oṣù méjì hmm. ló bá bẹ̀rẹ̀ hmm. ó lóun máa tún gbowó iṣẹ́ lọ́wọ́ mi lẹ́yìn tí mo ti sanwó iṣẹ́ fún ọ̀gá mi ọ̀rọ̀ yìí bá dìjà láàrin òun àti ọ̀gá mi pé àà owó iṣẹ́ kí ló fẹ́ gbà ẹ ó ní tí ò bá wọ̀ kémi máa tẹ̀ ọlọ́gàá mi ní òru mm. pé òun máa gba owó iṣẹ́ mo bá ṣàbẹ ọ̀gá mi pé kán má wọ̀rí kán gbójú ń bẹ̀ hmm. pé màá fún lọ́gàá mi bá ní ṣé o wá fẹ́ lọ́gàá méjì ní báyìí hmm. nítorí tó o bá ti fún lówó sìn ó máa máa sọ pé ó máa máa sọ pé òun ọ̀gá ẹ̀ mo ní hmm. kán ṣàfi sílẹ̀ mo ní ẹ ti rí bó ṣe rí kẹ tó hmm. hand over mi lé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tẹ́ ẹ̀ hand over mi lé wọn lọ́wọ́ hmm. tó fi jẹ́ pé òun lẹ rí lọ́kàn yín yọ̀ǹda láti pé kí n bá rìn. àwọn ti rí ẹni yẹn bóyá bíi bóyá bíi ọmọ sí àwọn náà. ó lóun á gba twenty thousand naira mo dẹ̀ fún ní twenty thousand naira lọ́dún náà lọ́hùn ó tún ní òun máa mú mi wọnú ẹgbẹ́ fiban lọ́dún náà lọ́hùn tí mo kó owó ẹgbẹ́ fún kò fi jíṣẹ́ hmm. so lẹ́yìn tó wá dùn mí ju gbogbo ìyẹn ò dùn mí o nínú ẹ̀yìn tó gbowó yìí tó wá fi máa tó bí oṣù kan sí i ló bá bẹ̀rẹ̀ ìwà wọ́nranwọ̀nran hmm. pé èmi ò lè òun ò fẹ́ kémi tẹ̀lé òun mọ́. Ah kí ló dé láláì mọ̀ pé òun àtọ̀gá tó fi mí fún ti ní clash àṣẹ bóun dẹ̀ ti gbọ́wọ́ iṣẹ́ tiẹ̀ ó wáá fi gbólóhùn aṣọ yẹn dá lé mi lórí hmm. lẹ́yìn tèmi ti san owó iṣẹ́ tán hmm. so ọ̀rọ̀ yìí hmm. mo dẹ̀ ti wọnú ẹgbẹ́ fiban nígbà náà lọ́hùn so gbogbo owó yẹn mo ní láti wá tún san láti lè fi jẹ́ ọmọ ẹgbẹ́ tó dájú hmm. so ara àwọn ìdojúkọ hmm. tí mo rí nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nìyẹn hmm. ṣùgbọ́n tí n bá ní kí n wò ó láti ìgbà tí mo ti wọnú ẹgbẹ́ fiban wọ́n tẹ́wọ́ gbà mí ni wọ́n tẹ́wọ́ gbà mí wọ́n dẹ̀ gbé mi lárugẹ wọ́n múnú mi dùn wọn ò fìgbà kan bà mí lọ́kàn jẹ́ rí àgàgà ìgbà tí mo tún wá wọnú ẹgbẹ́ apèdè mo kí gbogbo àwọn àgbààgbà péde o bákan náà mo kí gbogbo àwọn elders fiban kò ní bàjẹ́ o gbogbo wọn náà wọ́n tẹ́wọ́ gbà mí bí ọmọ ni. Hmm. ṣé ẹdún ìyàwó ẹgbẹ́ àpèdè ó yàtọ̀ sí ẹgbẹ́ fiban. bẹ́ẹ̀ ni la ṣe ń pè ní ẹgbẹ́ àpèdè Yorùbá bí hmm. a kú iṣẹ́ ọpọlọ hmm, ti fiban ẹgbẹ́ ti pé eléyìíbó la ṣe ń pè ní up fiban ó túmọ̀ sí pé ẹgbẹ́ àwọn tẹlẹ́yìnbó ni wọ́n ṣe fiban ti yorùbá ni àpèdè fiban náà ni gbogbo yín. Hmm. àwọn míì náà wà nínú fiban nínú àpèdè yẹn hmm, àwọn míì náà wà nínú àpèdè tó ń jọmọ fiban tó wọnú ara wọn. ìyá wa jẹ́ ká tiẹ̀ ṣe báyìí ná iṣẹ́ alága àdúró alága àjókòó lọ́dọ̀ tìyín ṣẹ́yìn rí bíi iṣẹ́ Tí kò lè parun bóyá bí àṣà àti ṣíṣe ń wọlé o bí ọ̀làjú ṣe ń wọlé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. iṣẹ́ alága àdúró alága àjókòó yìí hmm. tó bá jẹ́ pé ó lè parun ni mo hmm. ń sọ̀rọ̀ ìgbà kékeré tá a máa ń tẹ̀lé àǹtí Yínká hmm. lọ sóde alága tí mi ò ju bíi ọmọ ọdún mẹ́tàlá sọmọ ọdún mẹ́rìnlá sí mẹ́ẹ̀ẹ́dógún nígbà yẹn èmi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ yìí mm. hmm, <laughs> mo ń lọ pé ogún mẹ́ta ọdún. Ah, so ṣé ẹ mọ̀ pé dájúdájú iṣẹ́ yìí ò lè parun nìyẹn hmm. torí ṣe ló ń gbòòrò sí i lójoojúmọ́ hmm. toríṣiríṣi àwọn ẹ̀fíìsì ń wọnú ẹ̀ <laughs> tí wọ́n ń tún ṣe tó ń dára sí i lójoojúmọ́ ayé. Hmm so èmi ò nígbàgbọ́ pé iṣẹ́ yìí lè parun torí nínú iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ti ralẹ̀ wọ́n ti kọ́lé wọ́n ti tún ọmọ nílùú òyìnbó mm-hmm. wọ́n ti fi ṣoríṣiríṣi èmi gan ti lo iṣẹ́ yìí tí mo nínú iṣẹ́ yìí mo ti kọ́lé hmm. nínú ẹ̀ yàtọ̀ sí ilé tí mo kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Hmm. nídìí iṣẹ́ alága ìjókòó alága àdúró yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> ó ga ọ ṣé àwa gan náà a nílò kọ́ iṣẹ́ alágàdúrà ìjókòó báyìí <laughs> yá wa ẹ̀ nínú iṣẹ́ alágàdúrà ìjókòó yìí ṣé ẹ̀yin ń wò pé bóyá àwọn aspect kan wà ń bẹ tí a rò pé kò ní meaning ó yẹ ká ti yọ kúrò àbí nǹkan. ah nínú iṣẹ́ alága àdúrà alága ìjókòó ṣé rí iṣẹ́ yìí kùn hmm. ó ní wọ́n ṣe pè ní. Eh, engagers mm. engagers the coordinators of the engagers mm. that's a bá we are engagement coordinators also known as alanga mm -hmm. we also make all creation great we add joy and glamour to the home of bride and that of groom we make sure we cancel them ṣé ti rí pé ó àfi tá a bá tún rélé tó dùn tá a tún fẹ́ fi kún kò hmm. sélé tó kò ní ìyọkúrò rárá torí hmm. ó kún ó kún hmm. ṣọṣọ. torí eh, ìdí tí mo ṣe béèrè ìbéèrè yẹn náà ni pé eh, bẹ́ẹ̀ ṣe ń sọ pé eh, ọ̀làjú ti wọ̀ ọ́ ó ti gbòòrò sí i ó ti ṣe ó ti mọ̀ òun ló jẹ́ kí n béèrè ìbéèrè yẹn pé àbá ti ẹ̀rí nǹkan kan tá a lè sọ pé ẹ jẹ́ sáré sọ̀rọ̀ nípa ẹ̀ ń ṣe dẹ̀kọ́rétọ̀ àkàrà òyìnbó tí wọ́n ṣọ̀pù àti gbogbo ẹ̀ kí lè ṣe bára yín nídìí iṣẹ́ àwọn ilé náà ní ìṣẹ́jú méjì. ẹ mà ṣe o ní ìṣẹ́jú ráńpẹ́. Hmm. ṣé rí nígbà tí mo wà ní secondary school a máa ń dín kinní kan kinní yẹn bí irin báyìí ni wọ́n máa fi ń a máa kì í bọ fúláwà hmm. a wá lọ gbé sínú òróró hmm. a wá yọ bíi pineapple tí wọ́n di tá a gbẹ mo kọ woman yẹn wọ́n máa ń pè ní mama síásíá òun ló máa ń dín so iṣẹ́ yẹn máa ń pọ̀ àwa kúkú gbé ká máa bá ṣe so bó ṣe máa ń po àwọn kìnìún yẹn bó ṣe máa mo ti kọ́kọ́ ní àìdíà ẹ̀ hmm. so èmi ti máa ń ṣe tà tipẹ́tipẹ́ à ṣe à <laughs> ṣe ṣinṣin à ṣe àwọn fish rolls nǹkan kan lati secondary school bi ni oríṣiríṣi business ti wà fún mi hmm. tèmi ti máa ń so ìgbà tí mo dẹ̀ dàgbà ó jẹ́ kí n mú mọ́ṣẹ́ mo dẹ̀ tún fi ojú sí hmm. lọ́dọ̀ àwọn tó tún ti mọ̀ jù mí lọ so ọlọ́run dẹ̀ gbà fún mi. ọlọ́run gbà fún yín iṣẹ́ àṣeṣinṣin àṣe decoration tí kò wá máa dí iṣẹ́ alága àti iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́wọ́ ṣé kò máa pa wọ́n lára. ẹ ṣe o kò ní ìpalára kankan fún mi rárá torí pé àwọn ọjọ́ tí mo fi ń ṣiṣẹ́ lórí rédíò ọjọ́ lásán wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àárọ̀ Sunday wà ń bẹ̀ bí mo ṣe sọ. So kò díṣẹ́ mi lọ́wọ́ rárá mi ò ní iṣẹ́ tó wọ wíkẹ́ndì hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ alága bẹ̀rẹ̀ láti thursday, thursday friday saturday, saturday. gbogbo pátí tá a bá máa ṣe thursday friday saturday mi ò gbaṣẹ́ rédíò kankan hmm. sí àwọn ìjọ yẹn ọjọ́ yẹn hmm. so mi ò jẹ́ kó dí wọn lọ́wọ́ tí má dẹ̀ gba decoration irú àtàná àti máa ṣe decoration wa àárọ̀ àá parí ẹ̀ tó bá fi máa di aago mọ́kànlá tán fẹ́ bẹ̀rẹ̀ ètò àti túra ṣe àti múra gbogbo ẹ ti wà ní gẹ́gẹ́ tó ojú ti ṣe yé ah, mú iṣẹ́ ti kíṣẹ́ bẹ̀rẹ̀ ojú ti re pétépété ṣe rí i pé ọlọ́run fi rọ̀ wá lọ́rùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣé àwọn adójúkọ olè tí wọn bá pàdé nídìí iṣẹ́ ká ṣe ẹ jẹ nǹkan kan bèrè lè náà ṣé fúnra yín náà lè máa ń ṣe àkàrà òyìnbó àbí máa ń gbé síta. lágbára Ọlọ́run fúnra ara mi ni mo ń ṣe gbogbo ẹ. bẹ́ẹ̀ ayọ̀ àwọn tó fẹ́ ṣe ìyàwó wọ́n gbá àkàrà òyìnbó fún yín ní agbára Ọlọ́run. àwọn àdójúkọ wo lẹ ti bá pàdé láàrin yẹn ìyẹn fún àwọn alákàrà òyìnbó eh. àwọn ní event deco àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, ẹ lè ṣe àkàrà ẹlòmíì lè sọ pé òun fẹ́ ọmọ òun fẹ́ ṣe birthday o òun ò fẹ́ ju àkàrà òyìnbó ní five thousand lọ <laughs> mélòó dẹ̀ ni àkàrà òyìnbó five thousand ẹ wo àwọn àdójúkọ yẹn ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ gan-an nísìnyí nígbà tí fúláwà ṣúgà àti bọ́tà ti wá wọ́n torí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí a máa gbàkàrà òyìnbó five thousand jáde gbogbo ẹ̀ ò ju kíní hmm. tó wà ńlẹ̀ yìí lọ hmm. ẹlòmíràn máa ló kéré ó kéré ó kéré ó kéré hmm. ọ̀nà wo la fẹ́ gbégbà ó máa kéré àkàrà òyìnbó tó máa jọjú nísìnyí tíyàn bá fẹ́ kó jọjú ká mú látòrí twenty thousand. àjọjú mm-hmm. àwọn àdójúkọ tá à ń rí níbẹ̀ nìyẹn. Mm. ẹlòmíì tí a bá decorate fún tán ó lè ní design tí wọ́n tún ṣe fóun kò tẹ́ òun lọ́rùn mm. so àá tún ṣẹ̀ṣẹ̀ sáré máa adjust. Mm. lẹ́yìn ìgbà tá a ti ṣe tán lẹ́yìn ìgbà tá a ti ṣe tán a tún ṣẹ̀ṣẹ̀ sáré máa adjust ẹ mi àwọn akanra ẹ gbé lè sókè ẹ gbé kinní kan sílẹ̀ eléyìí kọ̀ọ̀rùn lọ́rùn eléyìí kọ̀ọ̀rùn lápá <laughs> so a sáré a gbúdọ̀ bínú torí iṣẹ́ tí wọ́n ti sanwó fún wa lé lórí ni a dẹ̀ gbúdọ̀ render service iṣẹ́ tí wọ́n ti gbé fún wa. so. eléyìí ló máa mú mi lọ síbi ìbéèrè tí mo fẹ́ béèrè yìí inú mi ti ẹ̀dùn apá bíi tẹ̀ lọ pé a ẹ̀ gbúdọ̀ bínú eh, customer relation services láàrin ẹni tó fẹ́ gbé iṣẹ́ fún yín àti kí lẹ̀ ń ṣe rò pé gbèdéke tó yẹ kó wà ẹ ti sọ díẹ̀ wípé ẹ gbọ́dọ̀ bínú ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ túṣu désàlẹ̀ kòkò ká pé èmi gbéṣẹ́ fún yín báyìí sìn mo ti wá èmi ti ń bínú bóyá nǹkan tí mo ti ẹ̀ ń bínú lé lórí lọ́dọ̀ tí yín gan kò tẹ̀ nítumọ̀ kí la ṣe máa ṣe ìjọyanjú ẹ̀ gẹ́gẹ́ bíi pé èmi jẹ́ oníbàárà fún ẹ̀yin. ṣé pé bóyá ẹ bá ní kí n bá yín ṣe àkàrà òyìnbó ni bóyá àkàrà òyìnbó o àbí mo ṣàgbéṣẹ́ kan fún yín èmi ti ń bínú lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́. ẹ jẹ́ kí n sáré fún yín ní sampo kan ní ọdún 2017 mo lọ ṣiṣẹ́ kan ní adẹ́nirọ̀gùn sànyà ẹni yẹn mark fifty years eléyìí ò sọ̀rọ̀ àkàrà òyìnbó rárá mm-hmm. as mc ni ó dẹ̀ ń jẹ́ kó yé mi wípé níbi iṣẹ́ yìí o mm. bí mo ṣe ń ṣe lọ yẹn o mm. ẹnikẹ́ni tó bá fún mi lówó mi ò gbúdọ̀ gbà á pé òun ò fẹ́ kí n gbowó lọ́wọ́ ẹnikẹ́ni rárá mo dẹ̀ ní yes ma your wish is my command Hmm. torí lóòótọ́ ó ti sanwó iṣẹ́ fún mi bó hmm. ṣe hàn pé iṣẹ́ MC ẹ lè hmm. máa ṣiṣẹ́ lọ kẹ́lòmíì kan wáyé ẹ̀ sí bẹ́ẹ̀ ni pé bó ṣe ṣe òun wúwa lórí ó lóun ò fẹ́ ah. mo dẹ̀ gbà bẹ́ẹ̀ mi ò bínú bẹ́ẹ̀ ni mò ń bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ń lọ lálálá táwọn ọmọ iṣẹ́ mi tá a jọ ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń dùn tó ń lárin ni bí mo ṣe ń ṣiṣẹ́ lọ yẹn àṣọ ń wò mí bóyá màá bojú jẹ bóyá ọkàn mi á bàjẹ́ eléyìí yóò jẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wa nílé o hmm. mo ń ṣiṣẹ́ mi torí wọ́n fún mi lówó iṣẹ́ so mo dẹ̀ nígbàgbọ́ pé mo gbúdọ̀ rẹ̀ ń dà iṣẹ́ tí wọ́n sanwó lé lórí sí ìyàlẹ́nu nígbà tí mo ṣiṣẹ́ ìdé ojú àmì torí ọmọ ìjẹ̀bú ni tí mo bẹ̀rẹ̀ sí kì í tí mo bẹ̀rẹ̀ sí kì í ìjẹ̀bú ọmọ adúrún mádé ìjọ̀bú ọmọ adúrún mọ́sù pẹ̀díyẹ jẹ ẹ̀yìn lọ́mọ ẹlẹ́dìyẹ ògógó màgà tí ń fẹ̀yìn tí yíyẹ bí awó kẹ̀ǹgbẹ́ hundred thousand ló wá ná mi ní ìdúró ẹni ah. tó ní pé kí n má gbowó lọ́wọ́ ẹnìkan ni ó já pákẹ́ẹ̀tì yẹn ó dẹ̀ hmm. nà lé mi lórí hmm. níjọ́ náà lọ́hùn inú mi dùn ó ní mo ti rò bó máa bojú jẹ́ ni ah. <laughs> ọlọ́run ọba ó ní mo ti rò bó ó ní mo ti ń wo reaction bóyá o máa bojú jẹ́ ni ó ní ká ló bojú jẹ́ ni ẹnikẹ́ni ò ní fún ẹ lówó ń bí òun ò dẹ̀ ní fún ẹ lówó kankan sí i. Hmm. <laughs> ṣé látìgbà yẹn wá ní káwọn yẹn máa fún yín lówó lẹ́yìn ìgbà yẹn ìyá tó bí fún mi ní five thousand hmm. ọ̀pọ̀ ẹ̀ fún mi ní ten thousand àwọn commissioners kan wà níbẹ̀ táwọn míì ṣe transfer fún mi owó tí mo mú kúrò níṣẹ́ mc níjọ yẹn is over one hundred and eighty something thousand. wow wow. níjọ yẹn nítorí pé mi ò bínú hmm. nítorí pé mi ò fajúro torí pé mi ò bọkàn jẹ́ hmm. tí wọ́n bá dẹ̀ wá bínú tó yẹ pa ṣe kéèkì fún wọn tó ní kò tẹ́ wọn lọ́rùn a máa jẹ́ kó yé wọn pé ẹ má wọ̀rì máa dì í fún yín níjọ́ míì àwọn èròjà ló wọ́n o ẹ hmm. ṣáà gbà ẹ ṣáà bá mi gbà bẹ́ẹ̀ ẹ má wọ̀rì ẹ dẹ̀ make sure pé níjọ́ míì yẹn ẹ tó bá tún ti mẹ́nu lé ọ̀rọ̀ yẹn tí ò hmm. gbàgbé à ẹ má wọ̀rì ẹ̀rọ abá jáwọ́ sí <laughs> ẹ̀rọ abá jáwọ́ sí kó lè gara díẹ̀ ẹ ẹ ọkẹ́ ṣe àwọn decoration kan tó máa tún ta lẹ́nu tó máa tún move ẹ̀ sórí kéèkì fún wọn ẹ kò ṣe ìyàwó ẹ kò ṣe ẹ mo dídì béèrè ìbéèrè yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà nílé ni wọ́n mọ bí wọ́n ṣe ń bá oníbàárà dòwò pọ̀ ẹlòmíà ni ẹ kó máa gbẹ́jẹ́ lọ síbòmí kó máa gbéṣẹ́ lọ. kò rí customer always right lédè òyìnbó. always right ìyàwó náà ti dá wa lẹ́kọ̀ọ́ yìí pé àwọn customer wa àwọn ló fún wa lóúnjẹ a máa máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ má jẹ́ ká torí pé a ti tó tán àbí torí pé kinní kan ká máa fi àwọn oníbàárà wa tayé kò dáa yá wa àsìkò wa ó ń sáré ó ń sáré ṣùgbọ́n ẹ bá mi gba bóyá àwọn oníṣẹ́ ọwọ́ bíi tiyín àbí ẹ jẹ́ ká gba àwọn oníṣẹ́ ọwọ́ náà ní àmọ̀ràn kékeré tí ẹ mú dání wá fún wọn ká máa fi léyìn náà dágbére lórí ètò léni. ẹ ṣe olóòtú ọ̀rọ̀ ìyanjú tèmi fún gbogbo oníṣẹ́ ọwọ́ alágàdúró alágàjókòó sọ̀rọ̀ sọ̀rọ̀ ni o hmm. àwọn tó ń ṣe kéèkì tó ń ṣe gbá tó ń generally gbogbo oníṣẹ́ ọwọ́ àti tailor àti gbogbo wọn iṣẹ́ ọwọ́ hmm. tó pọ̀ lórílẹ̀‐èdè wa ni pé ẹ jẹ́ ká máa mú sùúrù hmm. torí pé sùúrù gangan òun ni bàbá ìwà tí èèyàn bá ti ń mú sùúrù gbogbo ohun tó ń wá tó lọ́wọ́ torí ńgbà tó bá pẹ́ tó ti ń mú sùúrù tán ti ń yí báyìí tán ń yí báyìí tán ń yí báyìí wọ́n á wò pé nígbà tó bá yá àwọn tó ń yí gan ojú sí tì wọ́n torí pé wọ́n á ti rí pé kò sọ̀rọ̀ hmm. so ihun tó yẹ kó jẹ́ tiẹ̀ wọ́n á padà fi lé lọ́wọ́ ni hmm. ká máa fi sùúrù ká máa fi welcome àwọn oníbàárà wa tẹ̀rí tọ̀yàyà òun ló ní ilé ayé o hmm. gbogbo ohun tá a fẹ́ á dẹ̀ tó wa lọ́wọ́ ẹ ṣeun ìyá wa èmi tẹ̀ ti kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára yín látìgbà tẹ̀ ti dé ibi tẹ̀ ti ń bá wa sọ̀rọ̀ tá a ti jọ ń jíròrò lóòrò èní ẹ sì lè sọ̀rọ̀ yín tán lé ní ṣé tí n bá tún pè yín lọ́jọ́ mi ṣe máa dáhùn. lágbára ọlọ́run. ẹ ti rí ẹ ti rí èyàn ara lé wọ́n ti ṣèlérí fún wa o. lágbára pé tá a bá tún pé àwọn àwọn máa dá wa lóhùn wọn lè bá wa sọ gbogbo ọ̀rọ̀ tán fẹ́ sọ wọn lè sọ tán lé ní ẹ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ni wọ́n nígbà wọn dé mo pèdè kan mo ní ẹlẹ́yà tó sí sandini ni àwòrán wo àwọn ìyá wa nínú iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn náà la gbà lálejò wọ́n ń ṣalága àdúró òjókòó àwọn náà ni wọ́n tún mòde dùn ẹ fẹ́ ṣe àkàrà òyìnbó ẹ fẹ́ ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe pátápátá tó bá ṣáà ti ń jẹ́ ti ibi ayẹyẹ àwọn náà lẹ́ẹ̀bà ń bẹ ìyàwó ẹ kú iṣẹ́ ipa ò ní fi yín láṣẹ ọlọ́run bá ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹwà yín tó ń dá sùn yìí gbẹ̀yàn ọmọ ọgọ́ta ọdún tó kù díẹ̀ kínkín tó sì dàbí ọmọ ogójì ọdún ẹ̀rí pé grace ni <laughs> grace ni ọlọ́run àtúbọ̀ máa bá wa ṣe ẹwà yín ní shining ní gbogbo ìgbà lágbára ọlọ́run ìyàwó ẹja ṣe báyìí torí àsìkò wa ti ń sáré gbogbo ibi tí àwọn aráalé ti lè bá yín pàdé lórí social media instagram facebook youtube. ẹ wọ́n lè bẹ mi ò ń sábà ń ṣe youtube but mo máa ń ṣe whatsapp àti facebook tó bá fẹ́ get to my facebook kan type princess adefunke ọmọbọ́láńlé. princess adefunke princess adefunke ọmọbọ́láńlé mm-hmm. wọ́n á catch mi lórí facebook. ó dà ẹ ṣeun ìyá wa ẹ ṣàdúpẹ́ ẹ bóyá kì í sọ pé ohun èdè yín yẹn ohun ẹ̀sà yín yẹn òun lẹ́ẹ̀fi dágbére tán pátápátá fún wa ẹ máa bá wa ronú sí nǹkan kan tẹ́ ṣáà fi kí àwọn aráalé pé ó dàbọ̀ ó dìgbà kan náà kémi náà máa fi lé ìdágbére fún gbogbo wa pátápátá tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ lóore ìní ẹ ṣeun gan ni àdúpẹ́ nítorí pé ẹ ti mọ̀ pé a lè dá ṣe láláìsí ẹ̀yin kò sí àwa náà tá a jókòó síbi báyìí ó sì dá mi lójú pé ẹ ti rí ẹyọ tàbí méjì mú dání pẹ̀lú èmi àti ìyàwó àtàtìjọ́ ń jíròrò látòtúrọ̀ orúkọ tèmi ò tí ì yí padà Ọlá Ọ̀nàbàjò ni mo ń jẹ́ ayálò àṣẹńlá fún mi aláṣàkẹ́ ti yín gangan tí ò kọ́ mọ̀ tábà ní ọ̀rọ̀ kọta méjì tẹ fẹ́ bá èmi sọ ìta àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi àtọ̀nàbàjò ọláwálé ọ̀nàbàjò ọláwálé tó bá jórí Kaftan television yorùbá lẹ ti fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV yorùbá ẹ tẹ gbogbo èròǹgbà yìí ṣọwọ́ ẹ àwọn nọ́mbà kan wọ́n lọ lójú móhùnmáwòrán yín ẹ lè pè sí ìtẹ bá ní ọ̀rọ̀ kọta méjì tẹ fẹ́ bá wa sọ lórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá kó tó wá di pé màá nígbà tá a bá tún máa mú àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ wá sójú amóhùnmáwòrán yín ìyá wa ṣì wà ń bí wọ́n fẹ́ dá wa lárayá fún ìṣẹ́jú kan wọ́n á fi ẹ̀sà yẹn kí wa pé ó dàbọ̀. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọ̀gá ògo hmm. a máa lọ hmm. a ní lọ àjò àlọ́ òde o a sì tún padà wá láyọ̀ àtàlàáfíà lílọ là ń lọ yìí o wọ́n ní ká dára wa lárayá hmm. gbogbo ẹ̀yin èèyàn wá ń lé ẹ mà ṣeun ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa látàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o mm. ọwọ́ yín ò ní rọ ẹsẹ̀ yín ò ní rọ mm. àpò tẹ́ ti ń mówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń mm. tẹ́ fi ń káàkiri àpò yín ò ní gbẹ ẹnu yín ò ní gbẹ láṣẹ elédùà ọba àwọn ọba yóò máa bá wa rìnrìn àjò ẹ àlọ́ ti yá oníbodè àpọ̀ mọ́ láyọ̀ ńlá tó pàdé ó dìgbà kan náà orúkọ tèmi ò yí padà princess adéfúnkẹ́ ọmọbọ́láńlé ayé alábí ọmọ wọn látòǹdó ifo mi mà lémi o olúyọ ọbọmáyé ṣọmọ ẹ ọyìn èmi lọmọ àgbógbó màjà ọmọ mission lọwọ amòye ọmọ asẹ́rìn ẹrú èdè ẹrúkúdòrò mọ́ ẹ ẹ̀kú ẹrú kọ̀ fóṣì èmi ní àwọn ọmọ ayúgbò malẹ̀ dùjẹ́ ṣe tán ọmọ afàwọ́ nàìjẹ́já ọmọ àfìràwé dẹ̀mọ́ ojúdé ni ni má gbà sí òun ẹ ṣe ire o ire ká ẹ ṣe wọn dúpẹ́ ẹ ṣe ìyá wa ó dàbọ̀ ìjà jọ máa juwọ́ sáwọn ara lé bàbá yìí. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń yọ ilé ìgbé yìí káàbọ̀ kí fún máa fi ìlú tẹ̀ kú àkókò ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ní ládùn iṣẹ́ ẹ̀kọ́ ìjíròrò òwúrọ̀. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀